تدل بنا الأفراد والحسبة ولا تدل بنا الأفراد والحسبة ولا مدل ولا مهدي سواك أي lana sábàbà. à ń bẹ ní Mùṣin lọ́dọ̀ àwọn ọmọ ìyá wa. àdúrà ni wọ́n ní ká wá sí i nígbà ọlọ́run ó sì bá wa sí adébàdúà adébá wọ́n ń ṣàdúrà lọ́wọ́ àdúrà wọ́n ní káwa náà wá sí i a sì bá wọn lérí pé wọ́n ń ké orúkọ ọlọ́run mọ́kàndínlọ́gọ́rùn orúkọ ọlọ́run mọ́kàndínlọ́gọ́rùn yìí téèyàn bá ha sórí tí ó gbàgbé mọ́ nígbà tí kìí àmọ́ kò ní wọná. wọlé mọdíyà wọlé mahadí siwaka àyà. كي نرضى لنا سببا ṣé nǹkan kan ò sì ṣe lẹ́yìn ọlọ́run. rọ̀bì dáwọ́ nàlìkẹ́ nàrọ̀gọ́ lànà rọ̀dàbà. ọlọ́mọba kí bàbá wa alùfáà àgbà tí wọ́n sọ lábẹ́kúta ọlọ́mọba kí bàbá wa làjí àgbà ọlọ́mọba kí bàbá wa oníwàásí àgbáyé ọlọ́mọba kí bàbá lágége ọlọ́mọba kí bàbá wa lágbàjì àti gbogbo àwọn ẹni ọlọ́run tí wọ́n ti lọ àmín. àwọn àgbàlagbà àgbàlagbà ní Mùṣín yìí àwọn tí wọ́n fojú winá Islam wọ́n fojú winá wọ́n kọjú sáwọn ẹlẹ́bọ lásìkò àwọn bàbá tí à ń wí ta fẹ́ ṣàdúrà fún yìí irú bá a ti pagbo wá sí i àwọn eléyìí wọ́n sì máa bọ̀ wá kọjá wájú wọn wọ́n sì máa wò wọ́n wọ́n sì máa bá wá sí wọn lọ a bàbá wọn ní palẹ̀ gbogbo ẹ̀ mọ́ yányán lédi òní ń gbọ́ ọlọ́run ó yí padà táwa náà ó yí padà fúnra wa bẹ́ẹ̀ bá wọlé egun tí ó jáde tó lóun fẹ́ ṣàdúrà o ọdún òun fosù kan nígbà ẹ̀ bá wà àárín àwọn tí ń ṣàdúrà ẹ̀ bá fa bẹ́ẹ̀. àwọn tànà wá sí bẹ́ẹ̀ àwọn fèsì wọn ni wọ́n bá wọn jagun ni bàbá wọ́n bára wọn pọ̀ lórí pé ìsìláàmù ní ọjọ́ ọba gbogbo àwọn sínú èdè sukùlù wọ̀nyí ẹ bá ti táwọn fẹ́ máa tà àwa náà wọ́n pè é. àfùlẹ̀ sáàhìdúnà wàlá àbìdúnà ìsìlímọ̀ ọ̀làwọ̀ àjà wọlé kòtò. àwọn àgbàlagbà amúsìn lábẹ́ sàdúrà fún yìí bí ọba sọlá àwọn irú ìjòkó yóò ní sílá gbogbo wọ̀nyí. ṣé délé tí wọ́n ń bá. الله حتى حسب الناس أن في جنونا wọ́n náà ní nǹkan nu àwọn náà lọ́pàá. حسب الناس أن في جنونا. wọ́n dá nǹkan síta omi nínú bàbá wọ̀nyí lórí pé wọ́n fẹ́ jagun ìsìláàmù òórùn kan náà lásán wọn gbọ́ ló mú wọn kúrò láyé. òun ikú mọ̀lá kọ́ mọ̀ ilé ọmọ. wọ́n kọ́ ọmọ ló máa ń kéwù ọ̀gbà kọ́bọ̀ àwa ń gbowó nísìnyí gbogbo wàhálà àwọn làwa ń jẹ ọmọ tó sókè àlùkùránì ó ní iye tá a fọ́ gbà lọ́wọ́ ẹ̀ ó ní iye kúlà kọ́là àá tún máa nísìnyí Ah, àwọn stars wọ́n ní iyán kúlà mẹ́rin èyí ṣe ẹ̀ẹ́sọ̀ ọlọ́run ló kọ ni. mo ní kó mo lé ọkọ ọmọ ilà ọmọ. adéfúnmọ́ mi omi ń bẹ nínú àwọn àbá wọn ni a ní nọ ẹran orúkọ mẹ́rin kí ló dé. mo ní kó mo lé ọkọ ọmọ ilà ọmọ wọ́n wá lọ mú nọ́ọ̀sì kan wá tí ò da alukurani jù bá ń lọ alukurani ò bàbá tó bí ọmọ jẹ gbèsè. ọmọ yìí kọ́ mọ̀ náà kọ́ mọ̀ ilá ọmọ. ó wá sí àgbáyé lọ́kẹ́ mi ń kéwu mo ṣe wọ̀ nímà kọ́lẹ̀ nìkan ọ̀sán kọ́bọ̀ fún. ọmọ yìí kọ́ mọ̀. ẹnìkan ọ̀sán kọ́bọ̀ fún ọlọ́lọ́wọ́ àmọ̀ iye wa bẹ́ẹ̀ àwa tò ní kọ́ akọkọ máa halẹ̀ máa wọ̀n ìyá tó bí ọmọ náà ẹ tẹ́ bá fẹ́ kọ́ yọ lẹ́nu baríkà o àbí kẹ́ ẹ san hundred thousand o lẹ́yìn náà kúlà yẹn torí àwọn ọ̀rẹ́ àfa pọ̀ èyí tẹ́ ẹ sì gbé fáwọn àfa lọ́tọ̀ orúkọ ni ẹ dé kọ̀mpléètì ẹ wà bá. Òmò yìí kọ́ ọmọ yẹn kọ́ ọmọ ilé àbọ̀mọ́ ṣàdúrà fún yìí àwọn wá jìyà wọ́n dààmú wọ́n ṣe fìtínà à pẹ̀lú ẹlẹ́bọ wọ́n jọ jani à pẹ̀lú òǹṣàgbó wọ́n jọ wákò à pẹ̀lú oníbèjìrò aláyé lálá gbogbo wọ́n jọ fa àgbàtà bàbá wọn ni ń ni pé ládùúgbò yìí á kọ́ lè ké. òmùlùkọ́ mọ̀ wọ́n sì kọ́ àwọn bàbá yẹn ń gbé ládùúgbò yìí á kọ́ mọ́sálásí ẹ̀ ní bí a máa kọ́ wọ́n sì kọ táwọn bàbá wọn rìn gbogbo wọn ti lọ omi ọ̀rẹ́ lè rẹ̀ ti kú ọ̀la yìí kátó wá yóò kù ẹ wàrà táwa ẹ wo ní ń kọ́ létí ilé ilé tí bàbá wa Tinubu kọ́ làwọn àfáà náà fẹ́ máa kọ́ ní. wọlé wọlé ọmọ máa tàdé iná sàbílà. ẹ bá sọ láwọn gbogbo àwọn àfáà náà níwà tán ké Kùránì yọ tí wọ́n ń da gbogbo àgùntúbà lẹ́yìn èyí ń bọ́ ni wọ́n ti ké wútúbà gbogbo wọn ti mọ wákàtí wọn dá àwọn bàbá yẹn ni gbogbo ẹni bá gbàgbé wọn kọ̀ mọ́ tí ń ṣe ẹjẹ àpapọ̀ kákẹ́ bísímìlá ìkẹ́kúrú aláwùká àwọn àgbàlagbà ní mùsùlùmí tí wọ́n dààmú lórí ìsìlámù ọlọ́ba akẹ́ gbogbo wọn. àmín bisimilahi rahman rahim kul huwa allahu ahad allahu samad. لم يلد ولم يولد ولم يقل له كفوا احد امين. ìyókò wa lónìí wọn bí wa lọ́rọ̀ ni èkó yàtọ̀ sí lọrin ó ti yàtọ̀ sí gbogbo òdùdí ẹjẹ àwìn. agége síbí ìròpọ̀ yẹ kó gba àti ọba ní pẹ́lúmi ni àti arísúkẹrẹ gbàkẹrẹ ní gbogbo ọ̀yẹ́ kó bá yẹn ju ọgbọ̀nsẹ́ jù lọ. láyìí <laughs> la bàbá parí tẹ́lifí bá ti ti lágége tiẹ̀ yé mi. òun ò ní jẹ́yàn ọpẹ́ ẹbí alọ́rọ̀ ni ká sì dá ń lọ́rùn pé kí ni bẹ́nẹ́fìtì àdúrà tá a máa ṣe fòkù gbogbo wa ilé gbàgbé kú mbẹ kọ́dà àwọn èmẹ́ka àwọn nìyí ṣubú mbẹ́nu wọn wọ́n gbàgbé death is true It's real kò sí aláyẹ olúwẹ̀ tí ọgbà bí ikú mẹ́ kọ́dà adìẹ bàbá jí làárọ̀ tó bá gbọ̀n yẹ pẹ́pẹ́ alọ́rọ̀ mi dọ́wọ́ rẹ o wọ́n jọ pé mi ni wọ́n dùn lónìí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها إذا زلزلت الأرض زلزالها ń dìbò mi. ìdá zulizilati al-ardu zilzala. gbogbo ẹ̀yin abí abájẹ ẹjọ́gò àti bọ̀tẹ́ni kálukú ọmọ ilé ẹni àtòrí ẹ̀ jókòó lónìí àti bọ̀tẹ́ni lónìí làwọn ọmọ fi mọ̀ pé ẹ ká tó ṣàdúrà fún bàbá ká ṣàdúrà fún ìyá ọmọ tí ọba ní baba láyé má kò ní ìyá láyé má táyé bá ń dáa fún tígbà bá ń dáa fún iṣẹ́ tiẹ̀ kọ́hún iṣẹ́ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ni. ìdá zulzilatil ardu zilzala. wa akhrajatil ardu afqalaha. wa akhrajatil ardu afqalaha. مالها وقال الإنسان ما لها inú súra ìlànà tí ń ṣe ha إذا زلزلت الأرض زلزالها. أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها يومئذ تحدث أخبارها أي أفا أي أفا والندوة تاجوكيو ẹtí òní jẹ́ wàhálà àwọ̀ pọ̀ àwọn tá a jọ kéwú bẹ́ẹ̀ jòkó. àwọn àwọn alájọ kéwú senior sì dàrú láàrin èmi wọn yáa sí wọn táwọn fi àmójáde lè kéwú sí wọn. إذا زلزلت الأرض زلزالها. ọlọ́run nígbà tẹ́mi ọlọ́run lásìkò bá tó ti bá sọ fún ilẹ̀ wípé ìwọ mímì tí mo ló mì ọyá ilẹ̀ máa ń mì ẹ wo bó ti mì ń tọ́kì ọlá làásì wọn ọlọ́run lọ́mọ iye mi tó lọ. ìdá zulzilatil ardu zilzala. èmi ọlọ́run mi bá sọ fún ilẹ̀ bọ́yá ilẹ̀ máa ń mì mímì tí mo fi ṣe ọlọ́dọ̀ oníjọ́ sí ọyá àsìkò tó ah, ọlọ́run kèétó ni ọlọ́run fi ń wò fún níran báwọn ẹ o gbókun tí local ẹ̀sà gidi tẹ̀ ń lé yín sì ń wòran ọ̀sà náà dúró ń bẹ̀ ẹ̀ ń lé wọn yín sì ń wòran níjọ́ ọlọ́run bá lọ́yà ayé ẹ ríra o. ìdá zulzilatil ardu zilzalaha. bọ́lọ̀n bá gbé tiẹ̀ ní àwọn òyìnbó náà máa ń hò ní bí wọ́n ti lágbára tó àwọn náà yàrá wọn máa ń gbọ́ my God oh my Lord ó dójú ẹ̀rù ọlọ́run nígbà tí n bá sọ fún ilẹ̀ pé mímì tí mo fi sí ọlọ́dọ̀ àsìkò tó ọya mì bí ẹ wá mì. wà á kọ̀rọ̀ jẹ́ tilẹ̀ àárín. wà á kọ̀rọ̀ jẹ́ tilẹ̀ àárín dùn. wà á kọ̀rọ̀ jẹ́ tilẹ̀ àárín dùn. kọ̀bọ̀lọ̀ jẹ́ wà á tí wọ́n wí òun. wà á kọ̀rọ̀ jẹ́ tilẹ̀ àárín dùn. àsìkò làhà bọ́bẹ̀ lọ́la ah, ma ìyá yìí tiẹ̀ dá gbogbo ẹ̀ ṣe wúwẹ́ ló dáadáa mo rò pé àwọn tí máa ń mú kí níwọ̀n ni ò sí nìyí púpọ̀ ah wọ́n bẹ lẹ́yìn àdúgbò ọ̀dọ̀ ọlọ́run yóò da fún yẹn máa rówó rà ẹ sáà ní í sọ̀rọ̀ báwọn. wà á kúrò jẹ́tì là arúgbó àtùkọ́lá. aláàjì wa àtúndé wájú kúlẹ̀ gbogbo ẹni yóò tó bá di ọgbọ́dọ̀ dìde mọ́ alukurani ẹsẹ gbẹ ní kankan lọ́ọ́ jòkó báwọn àti ń ké lọ́wọ́ wọ́n wáyé pa àké kurani olè máa dìde ẹ̀lẹ́ ẹ̀sẹ̀ àmọ́ àti ọ̀rọ̀ ọlọ́run ni kò sí tó tún jùlọ ọmọ láyé. ìdá kọ́dà ànábì ò tó ànábì ò tó kurani ànábì tẹ̀ wá lọ mọ́gà yìí tẹ́lẹ̀ mi ọmọ kankan wí mi díkà lọ́ọ̀ tàwa àbùlà náà lọ́ọ́ ọmọ lóbìgà ẹ̀sìn lákàlà ẹ̀sìn tó mi náà fi tẹ́sí pé lọ́wọ́ tó lóun tàwa àbùlà. tí bá wọ ẹnu wọn tó bá ń tà wá fún ẹsẹ̀ ìlà kí lè wá lọ mọ́kà nísìnyí. gbogbo àwọn tẹ́tí jẹ owó wa tó kó gbogbo àwọn olè gbogbo ẹ bá wá da gbogbo ẹ̀rù kání ìwọ́n wa lọ sọ fún márùn wa láwọn ń tà wá fún ní mọ́kà. alamala gbẹdọrọ bẹ mọlẹ ẹwọ gan ọlọmọdé ẹsẹ pèlè ra. ìdá zulzilati ìwọ́lẹ̀ ọ̀yá lónìí mì bílẹ̀ bá wá mí gírrrr. wà á kúrò jáde la arúgbó àfọkànlá. wà á kúrò jáde la àrídù àfọkọ́ àsìn lórí ẹ̀ bá wa ké ẹ ké. wà á kúrò jáde la arúgbó àfọkànlá orin máa lè àṣìí dá ọpọlọ ẹlòmíì rú ládùúgbò òun tó wọn ò tí ì yó eré ẹ̀ ní ọ̀dà ọ̀rẹ́ ní mẹ́nu ilé ẹ̀ tí òyò ni à ń gbé ládùúgbò rẹ̀ ò tí ì yó. nǹkan ẹ̀kọ́ wa gbogbo nǹkan wọn dálẹ̀ láyé ọ̀gá yẹn tó wá gbé wàhálà wàhálà à tá à ń bẹ lọ́pọ̀lọ́ mọ́jì àárí ẹ̀ ń fowó ra ẹ̀ ń bọ̀ ọ̀gá gbẹ máa ní pírọ́blẹ̀mù o bẹ́ẹ̀ bá ní pírọ́blẹ̀mù sábà kò dé mú ayé kí ni Nàìjíríà ní tàbí gbádùn ara wa báyìí Nàìjíríà ní pírọ́blẹ̀mù àwọn aláṣẹ wa kí ni wọ́n ní tí òun jẹ́ wọ́n ríra wọn tòóté tó òfin tó tí nàìjíríà òfin dá mọ́ problem ni wọ́n ní. wà á kọ̀rọ̀jà ti láàrínú àfọ̀kọ́lára. wà á kọ̀rọ̀jà ti láàrúgbó àfọ̀kọ́lára. alájì wa àtúlẹ̀ nígbà lè bá wa mì àṣẹ ọlọ́run bá kọ́ ya mì èyí ọ wà ṣe kìí gbogbo bíi ti ilẹ̀ títí ń jẹ ilẹ̀ yóò wá mì bọ́bá wa mi wà á xarajà tí la àrídù àgọ́kọ́lá gbogbo ntọ́ wo tẹ́ ń bẹ́ nù ilé ọmọ àti wọn jáde ibi wọ́n sì ẹgbẹ̀rún Buhari sí ilẹ̀ aníọ́yá ẹ̀bọ́dé. wà á kóra jẹ́ ti ilẹ̀ arúgbó àtúkọ́lá. níbi ẹgbẹ̀rún Nàfísà wà ilẹ̀ alọ́yá ẹ̀bọ́dé. wà á kóra jẹ́ ti ilẹ̀ arúgbó àtúkọ́lá. àtúkọ́lá gbogbo ẹrù tó wúwo tí ń bẹ lulẹ̀ lẹ̀ ilé wa ti wọ́n jáde bílẹ̀ bá wá ti wúwo jáde ká lóko gbogbo ẹjẹ́ gidigidi kí náà wà ṣẹlẹ̀. wà kọ́ lẹ́lẹ́ ìsànù máa láha. tó kọ́ lẹ́lẹ́ ìsànù máa àwọn èèyàn tó máa ń bẹ láyé àwọn tó ká máyé gbogbo wọn ni ò lè ká àwọn yẹn máyé a ti lọ yányán pátá gbogbo wa yìí níta mi yóò lè ka ọmọ ní ìnsánu má la àwọn tí máa bẹ nínú ọyọ́ pé ha kí lè adé ilé ní wọ́lọ́hún yìí kí ni tá a ṣẹlẹ̀ ibi títí pé ní wọ́lọ́hún ni tóun náà gbóṣó ṣe wíì òun náà parẹ́ nù kí lè a ṣẹlẹ̀ ilé ọmọ a sọ̀rọ̀. wàkọ́lẹ̀ ní ìnsánu má la. yóò bá أدبارها ẹ bá gbọ́ Al-Kùránì ibi ẹ ti ń gbé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ àwọn tó ká máa yé ọlọ́run ní yé ọmọ yìí sí ìjọ náà níjọ kan tó ṣe pé tó hadithu àbábára ilé ọmọ ròyìn ara o èmi kọ́ o ọlọ́run ló ní í mì mímì tọ́lọ́run ní í mì بأن ربك أوحى لها ọlọ́mọ ọba mi lọ́pàá mi láṣẹ kí n tì yín jáde. ìjọ náà díjọ kan lónìí bàbá bá a ti fẹ́ràn ọmọ tó àlégbó ọmọ wa lẹ́yìn bí a ti fẹ́ràn ọmọ tó ìyá ò ní wọ mẹ́ẹ̀ ọ̀nà abo ní ọ̀lọ́ nìyá ọmọ wò ọjọ́ àlìkìyàmà tayọ ọmọ mi ni fámìlì mi ni eléyìí lè rí ẹ̀kọ́ lọ́jọ́ àlìkìyàmà òun ta síkàn ọkọ̀ sẹ́yìn mọ́tò tiẹ̀ ó ní lọ́jọ́ ọ̀dájọ́ gbọ̀ngàn àṣọ ìjọ àlìkìyàmà ni ó rí báàzì nǹkan ó ṣe ìjọ àlìkìyàmà eléyìí ẹbí mi ní banú lé jẹ́ ó ní ìjọ àlìkìyàmà kẹ́ tó mọ̀ ẹ ṣe pé ìjọ àlìkìyàmà kẹ́ dáa eléyìí ẹbí àtẹ̀yìn lè jẹ̀ dá gbogbo léwu lónìí kò ní í dáa fún yín. تعمل ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحي لها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها إيه؟ بأن ربك أوحى wulẹ̀ kí mo sì fẹ́ kí ló dé èmi lẹ̀kọ́ ní ìdásí ara mi jẹ́ ọlọ́run lọ́lọ́ yá kí n ti gbogbo tí ń bẹ nínú mi bóde àlìkìyàwó dénú mi kí ni o tún wá ṣẹlẹ̀. yóò máa yìí dé yasturu naasu ashtata liyuraw amalahum. ẹ̀rí báwọn. yóò máa yìí sìn. يصدر الناس أشتاتا ليروا أعمالهم يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم. ìjọ́ òun lọ́jọ́ tí kálukú ajírọ́ba táwọn ń pè lọ́ba èwo ní jírí ajírí ọ̀pọ̀nà bòmí ọba gan ọ̀pọ̀nà bòmí. yóò máa yìí dé yasduru nasu astata liyura amala. àbí yẹn bá ti ní chief mamu wa èyí ó rí afa buhari lẹ́yìn wọn a five and six ń bò ìmáàmù ọgbọ̀nà tiwọn ọmọ musa ọgbọ̀nà tiẹ̀. yóò máa yìí dé yasduru nasu. أشتاتا ليروا أعمالهم àwọn ní tẹ̀lé àwọn abẹ́rẹ́ kọmíṣánná sí i ó ní tẹ̀lé abẹ́rẹ́ bàbá wa sínétọ̀ ẹ̀ láti kọ́kọ́ ní mr nọ́jìmù náà. lọ́jà ní kìyàmá sínétọ̀ ọmọ ọlọ́ra rẹ́rẹ́rẹ́rẹ́ bíi ta ni ń jẹ́ bẹ́ẹ̀ kò síjọ́ náà everybody will busy. Yeah. يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم ẹ̀yàwó obìnrin ẹ bá gbádùn ọkọ dáadáa tọkọ bá jọkọ tó ní láàrí tọlọ́run tó wá fowó kẹ irú wọn lè máa tẹ̀lé kí ọní síìtì ọkọ mi àti sá àkànbí ń yálìkì àmàkọ ọ̀pá àkànbí tì ibi tí wọ́n bá gbà lọ́mọ wa. yóò. يومئذ يصدر الناس أشتاتا ليرى أعمالهم يومئذ يصدر الناس أشتاتا ليرى أعمالهم يومئذ يصدر الناس أشتاتا ليرى أعمالهم yìí ìjọ tá à ń sọ fún yín lónìí ní Mùṣín lọ́dọ̀ bàbá wa Àtúndé òun lọ́jọ́ kan tó ṣe pé yasiasi tó rùn náà sọ àti dáadáa ọba dábọ̀ gbọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ ìyá mi ìyá mi ọmọ ọmọ lọ tiẹ̀ ìyá ọmọ lọ tiẹ̀ dádì mi ẹ náwó lé wa lérí gan ẹ jìyà gan òní kọmíṣánná tí wàdà ẹ tán di sínétọ̀ tán aláàjì tí wọ́n di bí kíní kankankan ó yẹ ká máa gbé tìjáde kìá mọ̀kàn ẹ máa wọ àwọn aláàjì tí wọ́n ń bọ̀ kaba yìí ní ìwọ́ wọ̀nà bùbí ni tìjáde kìá mọ̀ ní jẹ́ báwọn. ẹ̀yin olówó inú wa kílẹ̀ ra kalẹ̀ ìdíjọ́ náà ebi sílẹ̀ láti fi mọ́sálásí àdúgbò bàbá yín ò dáadáa wọ́n ti àti ń kalẹ̀ àti bẹ́ẹ̀ àfáà tí bá wá ń sòótọ́ nínú àwọn alásàlátù ẹ lè yọ dànù ẹ kò ń bèèbù gbogbo ẹni wájú ọlọ́run yóò bí ẹnì kọ̀ọ̀kan wa ọba yìí báwọn àfáà dúró bó ti yẹ ká dúró ní bá a bá rí bákan náà ni olówó kan ò ní lè bá àdídò wa á jì sí ká jẹ́ á sakala ẹni ọlọ́run ẹni tèmi bá ń bẹ lọ́wọ́ ẹ̀ yóò fún mi bí tiẹ̀ ò sì sí lọ́wọ́ èèyàn bàbá wa Tinubu bẹ́ẹ̀ ti rí wọn jàgàbà bí tèmi ò sí lọ́wọ́ wọn ti bá lọ sun ẹnu ọ̀nà wọn báyìí tí wọ́n bá sílẹ̀kùn sáwọn kéde mi ò sí lọ́wọ́ wọn ni wọ́n kà béèrè pé ó oh, is this wọ́n sì kọjá wọn mọ̀ lọ wọn nígbà tí mi ò sí lọ́wọ́ wọn. bọ́ ọba ti ní mọ́ọ̀nì báwọn ọgbọ́nù ayé bọ́yá fún mi bọ́yá fún mi làwọn àfáà náà lọ́pọ̀lọpọ̀ àdúrà tá à ń jẹ́ fi gbà àárọ̀ àdúrà lẹ́lòmíì lérí bíi ọ̀fẹ́ tó dúró ọmọ kan nígbà tí ó fún wa lówó àdúrà bàbá náírà à ń bọ́ ọlọ́run ò ní pọ́ mẹ́yìn ọlọ́run ò ní pàyàwó ẹ̀ ẹ̀yin gan ẹ̀ máa rí ṣe sísà ipò tẹ́ rí ẹ̀ tó rí mi ń wò sùn ni nígbà tí òògùn alówó àdúrà ní one thousand tó kù mẹ́ta ẹ̀ wà lúgbúrò àdúrà tá a ṣe bẹ́ẹ̀ ni báyà yóò fún wa báyà yóò fún wa láì fẹ́ láfẹsẹ̀ àdúrà láfi bẹ́ẹ̀ ṣe pé bàbá wa nà kàn sọ́dọ̀ ọlọ́run yóò ṣe tiwa fún wa èyí tí ò kálukú nù afáyàyà wọn ni kí ni bẹ́nẹ́fìtì àdúrà fún òkú yà sọ bí mẹ́ta ká máa lọ yìí kó yàtọ̀ sí ìlú. yá màá tara kíta dùn àlè máa yí tí ká. alájẹ àtúndé àfáà ni mo pè wọ ìwọ tó tó fàdúrà lẹ fáwọn òkú rẹ tó ṣe má ọgbàgbé bàbá rẹ ọgbàgbé ìyá rẹ ọ̀sàdúrà fún wọn fàwa inú dùn àyìnlí ni máa yí tì àǹfààní ti bẹ lára kọ́ mọ́ ṣàdúrà fókun. Minha máa ni. nínú ẹni tí ń bọ̀ la fẹ́ kà wọ́n fún yìí. ṣàrà Allahu salata janazatan. ọlọ́run ṣe lófin ká máa kírun sókù la. lè àná ni mùsùlùmí iná. ìgbà sí bá àwa tá a máa wẹ̀ kú náà àwa náà bẹ̀rù ọlọ́run mẹ́yìn òkú ń wẹ̀ la àtijọ́ tí wọ́n bá wẹ̀ àwa náà wọ́n bẹ̀rù ọlọ́run báwa náà lára ẹlòmí ò ṣe dáadáa sí islam rárá ọlọ́run kẹ ó gẹ̀ ibi jákujáku nínú ọ̀nàwó sí ẹbí rẹ̀ ń bẹ tí ń jìyà nídìí baba nídìí ìyá kò ṣàánú wọn yà á lọ gbèsè nìkan bí òun ò tó irin tẹ́ǹtì yà á gbé sọ ìyá sì ń jẹ àwọn ẹbí ẹ̀ ìyá ń jẹ àwọn ọ̀ràn ẹ̀ lórí yìí bá kú bàbá wẹ̀ bí ẹ bá rẹ fáwọn àfáà tí wọ́n ń wẹ̀ kú láàánú wọ́n bá bá tilẹ̀kùn dápé ọ̀ya sómi gbọ́dọ̀ ti wà sómi tútù ti wà ẹ tilẹ̀kùn lẹ́yìn. Yíṣà mo ìgbì tí wọ́n fi tilẹ̀ fún mi máa lù ú. Òkùnkùn ṣe tọ́lọ́hùn kàkà tẹ ẹ̀ nà dáadáa. Òkùnkùn lè ké èlé pé wọ́n wà pé ẹ̀ ẹ̀ dùn wọ́n ni. Wọ́n bá nà tó bá sùn ẹ̀jẹ̀ fara jẹ́ àbàlí wọ́n máa dàgbò lágbàlú. Lẹ́ àná ni Mùsùlùmí náà. Ìmọ̀ àṣàdúrà fókùn dẹ́rì ń à. Alájì àtúndé ẹ̀ máa ń tẹ̀ ń ṣe yìí ìjòkó wa yí pé kọ́lọ́wọ́ múlá dé lọ́ba àwọn tó bí yín ẹ ẹ mọ tún máa ń tẹ̀ òkú mi bẹ wájú ọlọ́run ní látijọ́ ti lọ ni àwọn ọmọ ń bẹ wọn rántí bàbá báwọn ọmọ bá ṣe birthday malians báwọn ọmọ bá ṣe birthday mala báwọn ọmọ bá ṣe birthday pasuma àwọn ọ̀rántí bàbá wọn láti kìí gbogbo ẹ̀yin ọmọ táwọn bàbá yìí ti kú tọ́lọ́hún kẹtẹ̀ ìrántí wọn àwọn mú sí bẹ́ẹ̀ yìí náà. lẹ́hánà ni mùsùlùmí nà. lẹ́hánà ni mùsùlùmí nà tọ́lá wa mùsùlùmí náà jókòó. yẹ́dì ọ̀nà ìlì máa ti fi sọ̀dá ti lè jàǹdà àzàtì. àwa mùsùlùmí náà wá gbókùú kẹtẹ tán tá a gbókùú débi ìsàárè rẹ̀ tán tá a kírun sí la tán àwọn àfọwọ́wọ́ wa á ṣàdúrà fókùn àwọn onígbẹ́ngbà náà àdúrà yẹn ò wúlò mọ́ eré yín ọ̀dà ṣé pè ní ká wá ṣẹ́pẹ́ tọ̀ àti jù yín nù sàárè o ẹ̀ ní bọ́lọ̀ dáadáa ṣé ìdíyẹ tọ́ wá dáa káwí nù. a máa ń ṣàdúrà tá a bá ń gbókùn nínú sàárè náà. bàdà tẹkibírọ ti ta níyà. aláwọ̀ àkùbárú tá a máa ṣe lábá bẹ́ẹ̀ kírun tó kú láàrin lẹ́yìn tàkìbírà aláwọ̀ àkùbárú ẹlẹ́ẹ̀kejì wọ́n sọ kankan. yẹsẹ́kì firun làwọn. wọ́n tọrọ àforíjì fókù ni ó ní ojú ìmáàmù tó máa wò ìmáàmù mi ò ma kí ni wọ́n ń ké sókù òun náà bá bọ́ wájú ah, ó ti jẹ ìmáàmù ẹ̀ sáré ibi pé kílẹ̀ kí òun náà bọ́ wájú lé yọ bọ́ lé yọ bẹ̀ lọ́hùn ọlọ́run kò rí kókùn kókùn mọ̀ pé mọ̀mọ́ kẹ́kọ̀ọ́ ní kíni àwọn ọmọ sáà wọn ni kí wọn ṣe dáadáa lọ sàánú àlàájì rà ó fún ọlọ́run lágbára jù kó tó ń jí fà. يستغفرون لكم alájẹ àtúndé ọlọ́lọ́mọye ìmáàmù bẹ́ẹ̀ kéwò yé wọn ah, ah, wọ́n sì jẹ ìmáàmù wọn ò ní mọ̀ kankan ah, wọ́n sì ń joyè bàbá wọn bàbá wọn tó jẹ́ òun ní mímọ̀ ọmọ tí ó jẹ́ kò kéwú rárá yọ̀ọ́ máa ti wú pàṣẹ àwọn èèyàn òun yẹ kó ṣe irú bàbá ẹgbẹ́ irú bàbá àwọn bàbá wa ẹni ká àìsà bíi ṣe ṣe for money yìí ṣe wá gbẹ́tọ̀ mi fún yàn pé kó ṣe àmọ́ gbà tí òye àwọn ọmọ mi ọ̀wá rántí àwọn tó bí wọn mọ́ inú mi á máa dùn tí bá débi kí ni wọ́n ń fún bàbá wọn wọ́n á rántí bàbá wọn inú mi á pé à àti bọ̀ táwọn bàbá eléyìí máa dà. wàsánà Rasulullah. adébùwà Muhammad ẹ sì jẹ fíìl bí a sì lọ. adébùwà sọ̀rọ̀ báyìí. bí tu àìní ni báyìí tì Ànábì sàsọ́ọ́lẹ̀ fún wa pẹ̀lú pé ẹ máa ṣàdúrà fáwọn òkú yín. lè ana dùn á. torí pé ọmọ ìyá mi kí la bá tẹ̀ ṣe àdúrà ẹ ò ga. ìrú tá à ń kí lọ́dọ̀ àwọn lọ́dọ̀ àwọn elédè àdúrà ò fi lóga. àsọlẹ̀ àtò fi lóga. àsọlẹ̀ àtò fi lóga àdúrà. ìrú tá ni bẹ́ẹ̀ ló lè fi ṣe tọ́lọ́run mẹ́rin alhamdulilayi rabbil alamin arahman arahim maliki yawmi din tọ iyyaka na'budu wa iyyaka nasta'in tiẹnu ihdina siratal mustaqim tiẹnu siratal ladina an'amta alayhim tiẹnu gẹyìrì mẹtòwúlò alayhim wàlàbọ tiẹnu ẹwẹ inú tábí mọdà wọlé lẹnu fàtíà nìkan. ẹyin mọ́mú asam ó kíkú kì ẹ pàdé ọlọ́run lẹ́sẹ̀ gbèjì alhamdulilayi abudulayi abudulayi mọ asama lọ asama wà fún wọn kàn péré rèé náà rèé kí bá wọn má dùn ó sì gbá alhamdulilayi abudulayi abudulayi mọ n'ala yẹ ma jọ ọmọdé wa gàmúlò wa nígbà kele ma kúlò àti wọn kọ ọmọ yaasin alahu akbar ẹ bàbá jẹ wọn sálù alágbẹlẹgbẹlẹ bàbá ẹ dàníyà sáfì àti wítìrì ẹsìn náà nì. iná sọ̀rọ̀ ee lọ maka ebe lọ ebe kan yín góòlù sókè ẹ̀ kan ti sílífà sísàlẹ̀ bóyá rẹ ti kí lọ́hùn sébẹ̀ ti kí nu ẹ fún yín ní ẹ̀sáǹpù mọ́sálásí lápèjúwe kí n bùkéré ń bẹ ní Òṣòdì níbi tí wọ́n kọ́ kí ní gàgàrà sí lóṣòdì yẹn mọ́sálásí tá lọ ńbẹ̀ńbẹ̀ ilé tiwa wa bẹ̀ yà yìí wọ́n ń pè wọn adébẹ̀ mo tún wọ tọ́lẹ́ẹ̀tì mo parí tọ́lẹ́ẹ̀tì mo sì máa ń ṣàlọ́lá mo sì bá wọn jẹ ọbaara ka àkọ́kọ́ ẹni tá a wá jí lé fóònù la fi di ẹ̀dọ́ dídé àwa mà ti wà ní haram kọ́ra wọn ti sì ká mọ̀ lọ́wọ́ báyìí ọba àrùn sẹ́ni ìyá ọba àrùn ẹ̀yin tó ń kírun lẹ́yìn wa náà ọ̀kan ọlọ́run ni yín bá a bá lọ ké tó kù pé ó yẹ ká èyí ti ẹ bá ní kò tí wọn ti ká wọn ọgbà àgbà wọn ọgbà ẹ tá à ń bẹ lórí yìí wọn wí fún lè máa mú un pé ní ti gùn ní tó kí n ti kọ jù. iná sọlá jà bẹ́ẹ̀ ní ìwọ̀ra àzìlẹ̀ tó. Ah, irun tá n kí ni ẹ̀mọ̀ túmọ̀ rẹ̀ gbogbo tí bá ń pèrè mùsùlùmí tí wákàtí mara náà bá mú ala kò lè bá ọlọ́run dáadáa. wọ́n bẹ́ iná kọ́lìkìnà tẹ̀lé àní ọ̀ṣunmi. wọ́n bẹ́ iná kọ́lìkìnà tẹ̀lé àní ọ̀ṣunmi. àwa àtọ́lọ́hún irun ni náà ní bẹ láàrin wa irun ni ní ìjọ kírun ìwọ ọmọ ọlá oṣù bọyì ọ̀rẹ́ mi nu oró ti yẹ kó ká mi ọmọlúwàbí èèyàn ó tún wọlé èdè ni ọ wọlé dáadáa tí wọ́n ṣe báwọn àfa pọ̀ àwọn tó wà tẹ́ ó tún wọlé ó ti pè mí lọ́rin mo ní má dààmú ara rẹ ọ wọlé má sáré púpọ̀ wọ́n sànú àwọn àfa ẹlòmí òró tó fún ẹlòmí òró tó gbé fún ọgbọ́dọ̀ wọlé ẹni bá tọ́jú àwọn àfa ẹ̀ mọ̀ bá nígà nígò ẹni bá tọ́jú wa dandan ní ká ọlọ́run dáadáa àwọn tí bẹ́ẹ̀ lẹ́yìn rẹ̀ ọmọ sunkún àwọn ọmọ ọbẹ̀ lọ́hùn àwa ti wá àdúrà láàmú àti àwọn kan máa sunkún ojú lágbára ọlọ́gbogbo tó ń bá tún wa lọ́wọ́ ọmọ rẹ̀. àmín. nínú kẹ̀dẹ̀ rẹ̀ ẹ dàpọ̀ ẹ farabalẹ̀ ẹ mbọ̀dọ̀ ẹ jòkó sà ẹ wáyé fún ẹ dàpọ̀ tọ̀. àwọn mìíràn nígbà náà ẹ gbogbo wa ẹsẹ̀ mẹ́fà ni wọ́n yè sí wa six feet bọ́lá ẹ̀gbẹ́rún sọ́hún ẹ lọ́ wo oṣù wọ́n fi áàfù kú kí oṣù. wàá bí ìyàgbọ́ ìkìlẹ̀ tẹ̀lé àánú àwọn yìí ní six feet àlú àwọn oṣù yìí wọ́n pọ̀ láyé wọ́n wọ́n tẹ̀lé mi seven feet àbí eight ní tẹ̀lé. wọ́pẹ́ ìyàpá ìgbìnà tẹ̀lé àní oṣù mi. àwọn gbogbo àwọn yàyà mi èyí tó kù lù fíìtì tiwọn ni wọ́n lò fáwọn mi. àjàmọ́ ayé àtàkùn. aláàjì wa oṣù ọlọ́wọ́ wọlé ọkùnrin àmì làbíyìn ò ní béèrè aṣọ tí wọn èsì ọmọ rẹ lọ́wọ́ rẹ. amina. ọmọlúwàbí èèyàn láì ṣiṣẹ́ sí lọ́wọ́ láì ṣe kankan ẹnu wá sí báyìí náà ló ti mọ̀ mí tí n bá bá wà lọ́ọ̀rẹ́ wàláhì azim ọlọ́run èèyàn gbọ́dọ̀ wí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá sọ bẹ́ẹ̀ lórí lọ́jọ́ wo ná. pé wàláhì tàlá ìsúnmọ̀bìlá ìlàdí lá ìlàhà ìlàhù. àwọn ajẹ́pẹ́ lórí ìrọ́ ni yọ wọ̀ náà jọ́ kìámà. mo ti wájú òkú wa ti ní oṣù bóòlù ilẹ̀ ẹgbẹ́ láti fún mi two hundred nítorí two lọ́dẹ̀ wá sẹ́ńtì ń wọ̀n bá tán ń wọ̀n mọ́ lẹ́nu kó pè pé kí wá ṣe wá sí tàbí dọ̀rẹ́. ẹlòmíì ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wa a pè é pé alájùmọ̀rin jọ akínyìn náà ni ó lò sí àjòkójòkójòkó òwúrò ẹ̀ gbọ́dọ̀. àbá àbílẹ̀ wí. iná ìkẹyì rẹ̀ mi ní ọ̀nà ìsìn ẹ̀dá fi hàn. báyé ti mọnu alájì àtúndé gbogbo ẹmọ tí ń bá bẹ láyé tí ọba rántí àwọn tó bí tí ọmọ ṣàdúrà fún wọn bẹ́yìn ti ṣe yìí kò lè bá ọlọ́run dáadáa. wọ́n àti tòṣù dá máa ṣe ń tó gbogbo àwọn opó yóò tó kàkàlẹ̀ yọmọ fún wọn gbogbo opó ní jáde wá wà sí tiẹ̀ wọ́n mọ̀ á gba nǹkan wọ́n mọ̀ fún wọn ní nǹkan fún wọn ní nǹkan ẹ̀yin tọ́lọ́run bá kẹ́ tẹ́ ẹ̀ bá ṣàánú ẹ̀yin ò ní ra àánú gbàgbà kìí àná olówó ọlọ́run kí ọ oníwọ̀n orí kòkò mọ́tà rẹ nínú ramadana ẹ kó o fóúnjẹ rẹ sínú ọmọtúmọ̀ rẹ ni tẹ ẹ bá dé sàwọ́dí ẹ ní fowó yíra kankan nínú kan sínú àwọn ti gbọ́ ọ̀rọ̀ alẹ́ Muhammad yìí tí kò gbogbo ẹni tábà fi nǹkan rẹ sínú báyìí o ṣe eré níwájú ọlọ́jà kìámà àwọn wàá múra yàhàjì yàhàjì wọ́n máa kó kàn wọ́n máa fi bọ̀ yín lẹ́nu ó ti rí iwájú rẹ kó o ti gbà ó ti gbà báyìí òun náà tó wà mú tiẹ̀ wá yàhàjì fèsì yàhàjì yóò tó fi jẹ náà fún wáyìí àwọn wò pé tiwa lẹ́ẹ̀fì sínú wọ́n wá ń sínú lọ́wọ́ ọlọ́run sì kí ọ ìtàn tòlótòló nì èékánná tòlótòló nì panla nì gbogbo ẹ̀ wọ́n kó tiẹ̀ búrẹ́dì lọ́ọ̀dì wọ́n tó fi lé ọwọ́ ń gbọ́ pé sí àbájára ní mọ̀ kò sínú lè tiẹ̀ ní pátá bàbá ni wọ́n parí gbogbo gbogbo ẹ̀ náà kọ́ sáfù wọlé náà torí kíni kọ́bọ̀ jẹun ò ní lọ́ọ́ dáa ju kó yó látọ̀dọ̀ tiẹ̀ lọ́ọ́ dáa ju kí lọ fẹ́ kọ́ máa sọ nípa àrẹ bọ̀bá sí mọ́ jókòó lórí kan tí ọmọ sọ nípa àrẹ bọ̀bá sí mọ́. àfáyàyà. kánà dùn áwò ṣàfẹ́ àtàlélà àbúdí ẹ̀ẹ́dà ọ̀bí. ẹ̀yin àfa ànádi ẹ̀gbọ́n kàtà wíbẹ̀ ni àdúrà tẹ ẹ̀rí tá a máa ṣe fókùú ni òun ni ìsìnkpẹ̀ ní jáde fòkù lọ́dọ̀ ọlọ́mọ ọba rẹ̀. wọ́n máa gbé fíra tá a lè zọlọ́ bí. yóò sì máa jẹ́ àforíjì fún ẹ̀ṣẹ̀ tó kù tọ́ṣẹ̀ kò sẹ́ńtì ọ̀dọ̀ ọlọ́run tí òní gbèsè dání kò sí owó ẹ̀ láyé ọ̀nà bọ́ọ̀lù ti bẹ́ẹ̀rì tó ní mú ẹ̀ṣẹ̀ dání. eléyìí ẹbí mi bẹ nísìnyí ọyẹ kọ́ máa ṣàdúrà fún ni njó ti kú èpè mọ́ fúnra tẹ ní ẹ̀ dáadáa eléyìí ẹbí kò ní bá ọlọ́run lẹ́rọ àsọ̀rọ̀ lọ́ta gbogbo lẹ̀ tán ìdílé ẹbí kan wọ́n sì gbèlè wọ́n gbé ìdílé ẹbí wa a tètè mọ̀ ó tiẹ̀ tó tá a tún wá ń ṣàdúrà fún àti gbogbo mọ́tò àdájì ti bẹnu gáréèjì àṣà àgbéta ní à ń gbọ́pọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ìdílé ẹbí kúta la tó mọ̀ fóònù ń gbé wọn máa gbé lẹ́yọ kọ̀ọ̀kan gbogbo ọkọ̀ bíi mẹ́fà àwọn ọkọ̀ jinko jinko ìdílé ẹbí sì ta gbogbo ẹ̀ka àkóò ní bá ọlọ́run ẹrù tí wọ́n fi ránṣẹ́ sí rẹ̀ nìkan wọ́n sì péjọ kiri bó tó lu mọ́tàlásí wọn pé ẹ̀já sàdúrà fẹ́lá jí sàràfà olórí ẹbí wa ìyá jẹ wọn gbà tó sí láyé wọ̀nyí ẹ̀já sàdúrà ẹ wò ká rántí ẹnìkan pẹ̀lú dáadáa tí ń ṣe fún wa wọ́n rántí ìwọ pẹ̀lú èpè bàbá kan là rántí pẹ̀lú dáadáa làwọn ọmọ rẹ̀ jókòó náà ń pe gbogbo wa yìí àwẹ̀ tí wọ́n bẹ lára wa láàyè la àti wọ́n ń fáwọn tẹ àwọn òkú yìí àwẹ̀ sì bẹ lára wa àlejò àlejò ẹ wo lọ́kì táwọn òògùn tí wọ́n ní. wọ́n fọ́ àwọn onídàrájà àti ìhìn. wọ́n fọ́ àwọn onídàrájà àti ìhìn àdúrà tẹ́ ń ṣe fóòkù yín ni yóò tún máa wá jágbéga àgbéga nípa ipò fọ́ọ̀kù níwájú ọlọ́run. wọ́n tẹ̀sí bí tá ìgbà sọ àlè ní malakẹ́ ẹ̀ẹ́nì. àdúrà tẹ́ ń ṣe fóòkù yín ni òun ni ó fòkù ẹ ní ọ̀fẹ́sẹ̀ òkú yín rinlẹ̀ bàtà àwọn màláíkà méjèèjì bá wá bá wà nù sàárè táwa bẹ̀rẹ̀ ẹsẹ̀ ṣe ẹ tẹ́ bá bẹ̀rẹ̀ <laughs> dàda nǹkan bẹ̀ o ẹ̀yin tẹ́ kírun mọ́fọ́lọ́hún bẹ̀yẹ yí padà mọ́ lọ kírun àgbákò mẹ́fẹ́ ni tí ò kírun. táwa bá gbẹ́ sàárè mu súkẹ́ súkẹ́ súkẹ́ tán tẹ́lẹ̀ gbé sàárè àwa mùsùlùmí súkẹ́ súkẹ́ láì ní táwa bá ṣe súkẹ́ súkẹ́ tán táà kọ́kọ́ wo òkú wa nulẹ̀ kò ní tí dùn wá àmọ̀ ọ̀gá alájì bẹ́ẹ̀ nulẹ̀ akàmọ̀ pé wọ́n ti kú tó di inú sàárè mi tí wọ́n da pákó de tó kálukú ronú jẹ́ tí wọ́n gbé òun bẹ́ẹ̀ lọ́wọ́ yìí níjọ́ kan tèmi náà gbogbo ọmọ sí rọ yìí ó tiẹ̀ tó bá àwọn kan bá wá níwáàsí táwọn ará ilé òtún bàtà bá wá nípa ẹ̀jọ́ àwọn aláìkí ni wọn gbogbo yẹn ti wá ń bi àwọn náà ló kú dáa retí tí ọba mọ̀ pé bóyá ṣé kìí ṣe pé àwọn aláìkí ti kú fún àwọn táàrí ìkálukú ń káwọ́ gbéra ni ẹni tí ọba sọ fún ẹkún lè lọ fún ilé wí wọ́n wẹ̀ wọ́n lọ àní wọ́n kú ọmọdéma ló yẹ̀yẹ́ jù gbogbo ẹ̀yin tẹ́ ń kọ́ra yín lé ní a máa wòran yín ni pé à ìwọ tó kùtà mọ́ ṣífù mi ọ̀dà ìtọ́jú ìgbín lọ ń gbà tá à ń lò ìtọ́ ọ̀gẹ̀rì àní tá a bá ń bọ̀ ilé ọmọ ọ̀rọ̀ jíìpù wọn fẹ́ẹ́ tó mẹ́jọ ẹ̀ náà ní o ìtọ́ nìyí ọ̀ nínú àwọn tá a ń wẹ̀ kúnlẹ̀ láti sáfì mú aṣọ tí ń bẹ lẹ́lẹ́ fi nu ẹnu wọn aṣọ tí ọ̀gbọ̀dọ̀ fi nu bàtà rẹ̀ nígbà tí ń bẹ aṣọ òun lè fi nu bàtà rẹ̀ nígbà tí ń bẹ àwọn òun fi kó ìtọ́hún lẹ́nu ẹ̀ àní tí ìnù tán itọ́ mi tó dé. ìdá tẹ̀wọ́lá náà ṣùgbọ́n àdàdà fúnlẹ̀ ردت إليه روح البدن. Ìbọ̀ bá kú dẹ́rìn a wá dá ẹ̀mí òkú padà a fi bọ́ lára tó bá tó ń lọ yá. Fàjà àkùnlémọ́ńkẹ́rù. Tó. Wànàkírù. Àmàlẹ́kà méjèèjì ọwọ́ adé fàwọ̀ sàárè ni lọ́ba òde níbo lọ wà yìí. Wọ́n sọ̀rọ̀ máa bẹ iná lẹ́wọ̀ ẹ̀ṣẹ̀ ìrọ̀. Bọ́m̀bá mọ̀ èyàn bí ọgbọ̀n ní sílẹ̀kùn jíìpù rẹ fún ọ. Yéèṣe ìwọ nìkan lọ wá wà yíyà yìí. Alẹ́ nìkan mo ríra mi. gbogbo yóò ṣe wẹ́lú ẹni tí wọ́n gbé sẹ́nu ọ̀nà ẹ̀jì hàn ọ̀hún nìkan wọ́n gbé lọ wọ́n sì jù bẹ́ẹ̀ àlẹ́ nìkan pé aláàjì ti good jù máa tẹ̀lé wọn ẹgbẹ́ sí nípọ̀ mọ́ wọn ẹ̀ lórí ẹnìkan ọmọ ẹ lọ fún rẹ iṣẹ́ rẹ tẹ̀lé ọ ìwà rí gbogbo àwọn ọmọ ọlọ́mọ tó ń rún ọlọ́run lọ́mọ yìí ní tó yọ á rí ra òwúrọ̀ jálè kìá mọ̀. fàyè kí ẹ̀dá lè ọ̀pọ̀ yìí pọ̀ nígbà kí a àárín ìrànwọ́ ọlọ́mọdé tí wọ́n lé ń dọ́nà. ṣé ẹ rí upper court kẹ́yìn lò láyé mu nonsense upper court ni àmàlàyà upper court tí wọ́n tayọ báwọn àfáà mi wọ́n mọ̀ tí wọ́n wájú ọlọ́run láyé nígbà tí ń bẹ láyé èèyàn rẹ̀ là ń pè àti lérí ibú àbá rẹ̀ wájú ọlọ́run láti mọ̀ bá bọ̀ tìkọ̀tìkọ̀ tí àwọn àmàlàyà kọ́ ni move. ọ̀pàkọ̀tà àwọn màláìkà tí wọ́n bá jù sí àárín àbá mi eré rè ó sì jákù mbẹ ọlọ́run ò tún pé kó tún sọ̀kọ̀. olówó mi ìtòfi tẹ́ẹ̀dì owó rẹ̀ ọ̀dà ẹ̀ gbọ́dọ̀ gbọ́ àsìmọ̀ òun là ń fún onídìí ni mẹ́wàá là ń nìkan olórí ikú àti owó nígbà tá mọ̀ kí abaka nira gbọ yàrá gbogbo àwọn Allahumma salli ya mahamba ìgbà ọlọ́lọ́mọ yẹwò tí o gbogbo àwọn afurasí tó wà yà á máa ń sálá kama ọlọ́run ló tó àṣírí jáde kìámà ẹ ríran o. ó di di èèyàn ó di di èèyàn ń bẹ nínú ọsẹ tẹ́lẹ̀ mi ìfimọ ẹ nítorí mo fẹ́ lu agbára nítorí mo fẹ́ ní ipò nítorí mo fẹ́ kí n wà ń odidi ọmọ tuntun wọn lọ gbé bẹ́ẹ̀ lómi wọ́n mú ló complete ìwé ìsọsẹ̀ prison well ọlọ́run wa mú yín kọ̀ọ̀rọ̀ kú kọ̀tán ẹ̀ kú náà ni àwọn tó lóògùn àwọn àròmí lẹ́yìn àwọn dà gbogbo àwọn akẹ́tọ́lá nǹkan kan tàfà kan àwọn dà wọ́n lọ yányán ayéjáyé ìkẹ́ńbẹ́gbẹ́ àyàtà tọwọ́ bọ̀ yìí iye oṣù kan lè yẹn fẹ́ fi lè máa tu. èmi náà mú tèmi mi ti ń wí ni ń yẹn ti bá ọlọ́run ó kù sáà ni ìyìn àtọ̀ ọlọ́run. ẹnu tó dùn mọ́ wa lára ẹ aláìjì wa ni pé ọlọ́run ọba àwọn tó bí yín sí tọ́lọ̀ ẹ máa yìí wọ́n wá nínú báyìí ẹ̀sùn rí níwájú ọlọ́run púpọ̀ inú àwọn náà dùn nísìn ẹ̀yin bá lókun láti kìí àmà nílọrin ìjọ àlàrúbá mọ́júmọ́ àlàmísì àlàwà máa dáná wọ́n dáná kalẹ̀ fókun mi wọ́n ní kọba sàárà kọba àrígbé wọ́n wà dá kalẹ̀ fún kalẹ̀ fún kalẹ̀ fún wàlẹ́ ọ̀sùn àwọn òkú náà máa wálé òkú mi wálé dé nígbà tí ó délé yéé ọba gbogbo wọn mo sì ti ń gbóòmù tí wọ́n ká ẹsẹ̀ nínú iṣẹ́ à tí wọ́n gbé ìgboro ti bàjẹ́ o ìgboro ti dàgbò lóró ọ̀kan wàhálà wàhálà wàhálà bí a kọ́ ṣe tí wọ́n ṣe ń jọ jẹ́ ẹ̀mí rẹ̀ òkú wò wọ́n báyìí ó wò wọ́n títí báyìí pé ha. àwọn òkú tẹ̀lé òun náà tí wọ́n jọjọ́ rẹ̀ ṣé ẹ̀rí bá a ti ń ṣe yìí làwọn òkú náà ń ṣe lọ. àwọn tó tẹ̀lé ẹni ọfọwọ́ kú ẹni ọfẹsẹ̀ kú àwọn sàárà táwọn ọmọ wọn ṣe fún wọn àwọn ọmọ tí ọ̀rọ̀ ti sàárà máàlì àlà wọn rántí máàlì àǹsì wọn wá pèpè ọyá jẹ́ ọmọ lọ ó ní ẹ dàpọ̀ ẹ̀yìn ọ̀rẹ́ mi kí n tó máa lọ lẹ́yọ kọ̀ọ̀kan yín ẹ̀mí pẹ́ láyé ẹ bá wà wọnú lẹ́nu wọn pé ah kí ló dé àwọn màláyì wọ́n tètè kú pọ̀ ẹnìkan kan ò ṣe wọn òkú ṣépè mi nígbà tí orí nǹkan dé bá lé kò rí nǹkan kan dé bá lé ọmọ mi bẹ́lẹ̀ kò yọ ọdọọdún ní wá ọdọọdún ní wálé ní wá lọ́rí màálù mẹ́ta ni wọ́n pa àwọn aláàfáà ti mọ̀ tó bá dé wọn ní díẹ̀ yìí àdúrà àwọn bàbá wọn lọ́fẹ̀ẹ́ sí mi kọ́dà àtàwọn bàbá tí ó mà ló pe gbogbo àwọn bàbá táwọn ta ara wọn jáde àdúrà àwọn tó mú máa ṣe lòún fẹ́ sí mi yóò wá kó owó ìkàlẹ̀ yóò wá fọlọ́run bẹ kálukú adé dákú kùránù tó bá bọ́ sọ́wọ́ kálukú ẹ pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má sáré ìtàdáyàrá kalẹ̀ ní ibi ẹ̀dí ni mo lè kó àwọn alákúnlé jẹ àwọn àbá àwọn náà jẹ سبح اسم ربك الاعلى الذي خلق فسوى والذي خلق لا اله الا الله ọdọ gbogbo ẹrú bọ lọ ẹ ọwọ àtọbí yẹn olóòtú parí kùránì kan ah àfa bẹlẹ yìí dáì ìsáwákà bò lè yẹn ti bẹ kẹ tó kó nǹkan náírà nìyẹn méjì irú àfa àwo ni ọ́ ìdáwà kájọ wa jà nílẹ̀ lọ́wọ́ kájọ ayé ìbátan àbúrò àwọn olùdókòwò láàyè láàhà ní gbàgbà ó ìsọlẹ̀ pẹ̀ àwọn bá wọn bẹ àyájú mọ́ta ẹni wọ́n yá gan já nàmà já nàmà lẹ́nu rẹ̀ tó yá. tábùnù àdámà. Ìgbà ọba níbi àdámà bá kú tó jáde láyé. Nǹkan tó àmọ́ ìlà. Àtúndé máa wò má bá kankan sọ̀rọ̀ mọ́ dàbí fún sí àrẹ wọn yàn àwọn ìyá wọn ò ní jọ gbádùn pẹ̀lú àròyé rédèrè ké táwọn máa ń sọ. ẹlòmíràn mọ̀gbà tí yẹn rojọ́ àníkẹ́yìn ọmọ ẹ̀rọ tí yẹn kó tó yẹn àwọn kọ̀ọ̀kan máa jẹsẹ̀ rẹ̀ wọ́n máa jẹsẹ̀ rẹ̀ ìwọ́n tó ti yanika rẹ̀ ẹ̀ babaláwo àwọn kan fà yọ àwọn lọ fi kọ́lé tiwọn nù. wàláyé àwọn wúlé ká àti báyé mọ́kà rẹ̀ mọ́nìkọ̀tà wọ́n yọ lẹ́nu ẹnìkan nù àyà àdútò lé ọmọ adama ẹ bá bí pé ta ló yẹ yẹ jù ẹ láwọ ọmọ anabi adama. wọlé wúlò yìí kó kúrò sọ alẹ́ ìdá sí tíra lẹ́nu tí nàtí àbá ti àwọn ọ̀rọ̀ bí. ó ti rí nù. خلقت من التراب فصرت حيا sàárè ta ni wọ́n máa gbé yín sí ni a yín láti rí ni sàárè ta ni wọ́n máa ń gbé wá sí ni àfi bòyí láti rí ni ẹjọ́ kó ju òkú lẹ̀ kẹ́nìkan kọ́ mọ̀ sí kọ́mọ wa wú kó bẹ́ ẹni lè kọjá ládùúgbò nìmọ́ àmọ́ ká má ba àwọn para wa ju wọn nù sàárè ilé ọmọ wa jẹ nígbà tí dibi ijọ́ karùn-ún gbogbo irun wa yìí irun ti bẹ́ẹ̀ lérí wa yọmọ àwọn nígbà tí dibi ijọ́ mẹ́wàá gbogbo bí tẹ́ ẹ̀ máa ṣẹ́ báyìí lára yín ti ń gbogbo ọ̀ bọ̀ kọ̀ọ̀kan yẹ̀yẹ́ ma ní yàrá ma wọ́n ní ẹ̀bù bá wà láyé nọ́ọ̀nọ́ọ̀nọ́ kí n bá rí lẹ́tùs ní kí n mú mi eré ọ̀dà lẹ́tùs gọ̀ ẹ̀fà wọ̀tà ni ẹlòmíì rí ayé lòdì kò kí wọ́n ní ah ṣìbò kí jẹun ẹ́ eh? ṣìbò kí jẹun dà nobody dókítà ló máa ń tọ́jú oúnjẹ wọn ah! ẹ wo dókítà ní tọ́jú oúnjẹ ṣìbò ìjọ ṣìbò wà ẹni kí lọ́ọ́ pa wọn kidney dókítà ní ṣe ń tọ́jú oúnjẹ tí ń wọ ẹ̀dá níran ẹ wá wo wèrè tó kún sáárín kí wọ̀nyí wọ́n má gbàdúró lórí àtàn wíwó ọba búrẹ́dì lẹ́ẹ̀lẹ́ àti yẹ̀kẹ́ àti gbogbo ẹ̀ lílọ́mì ẹ̀mí ẹ̀gùn ju ti ogun ju ti olùsí lọ ọkọ̀ ń bá kò tó kú. abáyàyà. ìsá tábùnù àádámà. ibi tí ti sàdúrà nu agége jìnnà. انقطع عمله إلا من ثلاث bọ́ba dáwọn bá kú ọba ti kú tán á dasẹ́ ìlú ni kò lọ́mọ́ á wà gé sọ́nà mẹ́ta. sọ́dákọ̀ tí ń járí àti. ọmọ ẹ̀yà mi kí ló láyé tọ́lọ́mù òfin máa ṣàánú rẹ̀ ná á ọ̀nà mẹ́ta sọ́dákọ̀ tí ń àti bóyá ọ̀gbẹ́ kàǹgà sáyé tí wọ́n mú yàyà ọlọ́run máa wò mọ́ ọ́lá. ẹ̀yin olówó ẹlẹ́kùn ẹgbẹ́ bọ́ọ̀hù olùsádùúgbò yín káwọn èèyàn máa ṣàǹfààní lára yín ẹ jẹ́ wọ́n máa pọ́n bọ́ọ̀hù ẹgbẹ́ bẹ́ẹ̀ bá dé mọ́sálásí kan tí wọn ò lómi ẹgbẹ́ síbẹ̀ ìwọ gbẹ́ síbẹ̀ gbàgbé ẹ̀ ọlọ́run kọ́ kí àdájí sàrò. àwọn bàbá mi máa ń gbádùn láì kì í àmọ̀ nísìnyí gbogbo bí jàlá yìí sàlùbá rí pé ìyàwó mi ń jẹ wọn yóò sì àwọn tí ń gbẹ́ bọ́ọ̀lù ọkọ̀ ọkọ̀ wọn gàgàgà rè ẹ̀ẹ́dẹ̀gbà rí pé wọ́n dé ni wọn ni ẹnìkan ló dákú ní bọ́ọ̀lù nísì wọ́n gbẹ nísì wọ́n ṣe táǹkì fún ọbẹ̀ lè ṣe táǹkì storage àbí kílẹ̀ kí ńláńlá the biggest one wọ́n ni ọbẹ̀ lè tó mẹ́fà sí wọn. wọ́n ṣe tẹ́ ẹ bá wá bẹ́ẹ̀ di ẹjọ́ ta ló ṣe wọn àwọn dírẹ́bà rìn ọlọ́ọ̀lọ́mọdún tó wí fún ọ pé wọ́n mọ̀ tó àṣírí wọn ẹ̀rọ náà kàló kò sí tẹ́lẹ̀ mú òní sẹ́ni ní káwá sí ó sì kan tó débẹ̀ ọkọ̀ já kọ̀sọ́ kankan àlẹ́jà ọwọ́ aráyìn wá ta ló ní mọ́sálásí ìkàlẹ̀ tọkọ̀ à wọ́n ní bàbá tọkọ̀ ti kú pé ó gbìyànjú gbìyànjú náà ni wọ́n àlẹ́jà ló wá rí kí wọ́n mọ̀ níbo nílẹ̀ mọ́sálásí dé à wọ́n nílẹ̀ mọ́sálásí ìtòbí náà ẹnu ipa tí èyí ti pa bàbá tó tọ́ka ni wọ́n kọ̀ wọ́n ní kí àlẹ́jà ló ní kí wọ́n mọ̀ ẹ jọ̀mọ́ ó tó láti bí ọ̀pṣà yìí sí bí ọ̀pṣà ẹlẹ́ẹ̀kẹta aláìsà ló kọ́ mọ́sálásí fún òfojú kan aláìsà ló báyìí tó fi kúrò láyé wọ́n wá ara lásìkò àwùjá méjì fún amọ́sálásí ọwọ́ akó wa à ń kí wò di agbádùn wọ́n gé àmì ìsàdúrà fún aláàjì wọ́n tún wá múra wọ́n gé gbé máìkì fún aláàjì wọ́n fẹ́ sọ̀rọ̀ sẹ́lú alànàbí jùlẹ̀ kàrí àìkú kẹsàn-án náà lọ sẹ́lá èmi aláàjì ajínì fújà mo kó àwùjà méjì yìí wá kí wọ́n fi kan sọ́hun yẹn kó dájú kọ bẹ̀yẹn kí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ àyẹ̀lẹ̀ wa dá wa dúró ilẹ̀ ìjà sì ká lù sílẹ̀ àwùjà ẹni okòrò kí mọ́lá láti kíni káwá ṣe tí ó kọ́ni kò tilẹ̀ bọ́lá gbọ́dọ̀ kí wọn. gbogbo ẹni tó sọ oore pẹ̀lú ọwọ́ ọ̀tún tọ́wọ́ sí ọmọ yéè ládàá rẹ nìkan ò lè sọ ọlọ́run nìkan ló lè sọ kò sí àfáà náà tó lè sọ pé ládàá rẹ ọlọ́run nìkan ló mọ̀ èmi kan fẹ́ fún yẹn ló ń jẹ wá múra kankan wá dúró bá kó lè yíra yìí. màmá ara yìí dá ẹnì kan kó àwọn àwo yìí wá kẹwàá gba aráàlú mo máa ń fún yín nínú àwẹ̀ ọ̀rọ̀ mi ládàá mú ọ̀rọ̀ mi ládàá kankan mọ́ àbáyà yá bí méjì sí ká máa lọ ọdún àwọn ẹlẹ́ẹ̀kejì àbí kó ní mímọ̀ kan tó wá ń sàǹfààní lára ẹ̀ láyé ó wà sí àgbáyé ní ìsìnkú lè wọná. bàbá alágége ò lè bàbá alájẹ àgbà jùlọ wọn gbẹdùn ná. àwọn wọn kọ́ àwa wọ̀nyí gbogbo àǹfààní tá à ń ṣe tá a ṣe lára wọn ìmọ̀ wọn là ń lò kí ayé wọn bá kọ́ wa báyà wájú àwọn máa yà náà bá máa wà bá máa pé ẹ má lọ wá ẹ má lọ wá ẹ má lọ fà kí ló wí gbogbo. àwọn ìlú ló ń tafa òbí. àbí mímọ gàrí ní tí wọn wá ń ṣàǹfààní pẹ̀lú ẹ̀ láyé ńgbà tó kú tán. àwọn wàlàdì sọ́ọ̀nì ìyẹ̀dẹ̀ òun làwọn. sọ alájà àtúndé tì í làwọn adé yìí. àwọn wàlàdì. àwọn. òun ni ó ti fa àwọn ọmọ sáyé lọ́mọ dáadáa ọmọ gidi yàdìrọ̀rùn òdàwú tí wọ́n ń ṣàdúrà fún bàbá mi àbí ìyá mi nígbà tí ò láyé mọ́ alájì àtúndé ẹ̀yin nù. àkìyà. tó níparí. anna imurata. obìnrin kan. jaati ila hasan al-basira. ọwọ́dí àfa hasan al-basira. fakolat. ẹ wá sọ báyìí fún. ìnàlì bí ń ta máa tà. ẹ máa gbọ́ ọ ọ́ mo lọ́mọ kan ọmọ mi obìnrin ó ti kú. orídù àná ara ha. orídù àná àárọ̀ ha ó ní wàá fà mo fẹ́ rí ọmọ mi o. kọ́lá tí lè máa ah. rẹ̀ á tù. ẹ̀rí ìyá ìyá abiyamọ pẹ̀lú ọmọ ẹ̀ ọmọ yìí ti kú ibi tó fẹ́ràn ọmọ nìyí ó wá ní òun fẹ́ rí lójú òun fẹ́ rí. àlímúni ṣe àrùn. àtàrà. mi ní kankan tí mo mo fẹ́ rọmọ mi mo fẹ́ kí n rí mo fẹ́ mọ kò tọ́ wà. fàlámà sọláta alárẹ́bí. ẹ dábàá máa wo nǹkan mi mà ni ẹ máa wẹ̀ ń ṣe ń garùn. فهلما صلاة على النبي فهلما صلاة على النبي sallallahu alayhi wa sallam. àfa wa kọ ní àsàlátù sàsàlátù báyìí défà lẹ́nu. fọlọ àti ha. ń sùn dé ìyá sùn dé ọ̀sàsàlátù ní èso lọ ni ìwọ tí wọ́n sàsàlátù tó ọba wọn lọ òsì ayé wa nù wọ́n sàsàlátù ìwọ ọba wọn ṣe kí wàá ní ta wàá bú ẹ wúlò tí ẹ wàá jẹ oorun lọ ẹ àbárí tó ń sunkún oorun ní ẹgbẹ́ ọdún rẹ̀ méjì tó fi sí mi lásán wo ẹ gbólóòsì. òtún lóyún oyún kóṣù mẹ́jọ àtààbọ̀ òun tún bẹ́ẹ̀ bí ẹkún òun òtún súnmọ́ ṣé kí wọ́n pa kí wọ́n pa ọmọ tó gbé sí fún yìí. ìyá bá rọ mẹ́. wàlẹ́ àfíà bọ́ mi nǹkan tí a ní. Ah, ẹ̀yin àbá ẹ̀gbọ́n kan ọlọ́mọ sàṣà náà wò fún wa o àmọ̀kúta wò bu wa ọlọ́dà fún bàbá sànú wọn ìyá sì àṣẹ látùlé wọn ni ó ṣe nígbà tí ó sùn ọ̀rọ̀ mẹ nígbà tí ọ̀rọ̀ mẹ ó rí alákọ̀tìrá ni. ó nínú aṣọ òògùn tí ń ká òògùn pẹ̀pẹ̀pẹ̀. wọ́n fi onuki àgé lọ. nígbà tí ọwọ́ ọ̀rọ̀ ọmọ rẹ̀ ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ni wọ́n kó sí lọ́rùn. wọ́n fi ìjìnlẹ̀ yà àkọ́ ìdán mi náà yọ̀wé sí ọmọ rẹ̀ ẹ̀gbẹ́gi lọ́ba ọba ẹ̀wọ̀n tí wọ́n ṣe láti inú náà. fàṣítà ẹ̀kọ́ sí tún. ó ní fàṣítà ẹ̀kọ́ sí tún wà fà ó ní ìdí mo rí nu mọ́ àtàjì. وجاءت المرأة إلى الشيخ باكيا ó sọ̀rọ̀ lé ẹ̀ nítorí nu ọwọ́ awádùn àfa báàkì yàn ni wọ́n sunkún oní tí mo rí ni. fọ́bàkàlà hasanu wa asahabu. àbá ádámù lè bísírí òun náà wá bú ẹkú ipò tó rọ́mọ rẹ nu ah. òun náà sunkún àtàwọn àjọ tí ń àfa gbogbo wọn bú ẹkú. sọmọ àmà. èyí ṣe tó òjò tó ọmọ ṣe sàárà bóòlù ọmọ tí ìyá bí ọ wà lálẹ́ kìyàmà àmì ìlú ni kì bọ́lá ajá mọ́ àmọ̀ pé rere ni bàbá mi ṣe tó fi kó láyé báyà wọn kù yẹ lọ́wọ́ nítorí gbà wọn lè ò sí àfisàrà nítorí gbà wọn òkú wa lè ò sí àfisàrà àfàdúrà ẹ̀rù wàhálà yá ni oṣù mẹ́sàn-án wọ́n di wá síkù wọ́n bí wa àdánwò àtún wàhálà wọn ń gbà tá àti mọ̀rọ́ sọ àdààmú wọn gbà tá àrágò wọ́n pè màmá kínní lukú ti ń lọ bí kínní lukú lọ́wọ́ wọ́n sáré wẹ̀ ìyá tó dojú délẹ̀ lórí pé kọ́mọ̀ bàbá ọkọ̀ wọ́gbọ́n náà kí lẹ̀ sàn tó san fún ìyá rẹ̀ wọ́n mọ̀ yá rẹ̀ wọ́n á fẹ́ bí ọ gbogbo wàhálà wọ̀nyí kí lẹ̀ sàn tó san fún ìyá rẹ̀ ẹ̀rù ti sọ fún anabi pé wà nẹ́bi ó ní wà nẹ́bi ṣe kò ṣe tó anabi kìíní kìíní ṣe ó ní ìyá mi dàgbà títí kò rí ìwọ̀n ìwọ̀n pàm ṣe kò ṣe tó anabi ló ṣe gángan ó ní à ó ní mo tún wò pé gbogbo ìyá kálukú lọ́lọ́ mọ́kà màmá ò sì lè rìn mọ́ wá pọ̀n wọ́n dé airport ògbé wọn tó gbolẹ̀ àtúwá dé mọ́kà èyí ń pọ̀n wọ́n sí tàwa fún mi èyí ń wọ́n bá tún dé àgbẹ̀ màá fọ̀ wọ́n la ṣé mo ṣe àlẹ́yìn ni o ṣe nothing àdẹ́bí ni gbogbo ìtọ́jú tí wọ́n tọ́jú ẹ̀wọ̀n kó lè bá kú ni kó lè gbẹ̀yìn ẹ̀ ni òun tẹ́jú tiẹ̀ kí wọ́n lè máa bẹ láyé ni. ahabunna sílẹ̀ ọ̀mẹ́ àti àwọn tí ń dé o ẹ tiẹ̀ máa dé dédé bàtà fẹ́ sàdúrà náà lẹ́dí. wà á bẹ̀rù òye ìtẹ̀fòdì ni. ó dàpọ̀ jẹ jẹ ànánsì náà kí n tó bẹ̀rẹ̀ àdúrà tó bẹ́ẹ̀ ṣe o ẹ̀yin tẹ́ bá fún mi lówó àdúrà mo fàlùkùrárì bẹ̀yìn bẹ́ẹ̀ bá gba àkáàtì nàmbà mi tí n bá wo òní súlẹ̀ kí n gbọ́ àláàtì tí mo tún wá jí tí mo jẹ sàárì tán ilẹ̀ mọ́ àwọn mo kíra torí mo lọ upper campus ní island lọ́la tí mo fi wá dọ̀wọ̀ èèbó àláàtì wọ́n fa wọn dà pọ̀ lọ́gbẹ̀rẹ̀ tí kì í wọn àdúrà tí mo ṣe lánàá lẹ́nu sí ti ẹni tó ní àkáǹtì náà mọ̀ ọba ń yọ tí ẹ̀ dà mí fún ìbẹ̀rẹ̀ lẹ́yìn. Jésù ṣe é. Bàbá ìṣàdúrà.